وأوجب الواجبات معرفة العبد عدوه وكيفية النجاة من مكائده واستكشاف طرق إيذائه له وإدلاله وليس هناك عدو أشد خطرا وضررا لبني آدم من إبليس ومن طرقه لإغواء بني آدم الصد عن دين الله تعالى وقد أخذ الشيطان العهد على أن يصدهم عن الحق الذي جاء من عند الله وقد حذر الله بني آدم من أسلوب الشيطان بقوله ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين والشيطان يتدرج في صده الناس على على حسب أحوالهم كما ورد عن النبي صلى الله عليه وسلم أنه قال إن الشيطان قعد لابن آدم بأطرقه فقعد له بطريقه الإسلام فقال تسلم وتذر دين آبائك وآباء أبيك فعصاه فأسلم ثم قعد بطريق الهجرة فقال تهاجر وتدع أرضك وسماءك وإنما مثل المهاجر كمثل الفرق في الطول فعصاه فهاجر ثم قعد له بطريق الجهاد فقال أتجاهد فهو جهد النفس والمال فتقتل فتنكح المرأة ويقسم المال فعصاه فجاهد أخرجه أحمد والنسائي وصححه الألباني عباد الله فالشيطان يصد ابن آدم أولا عن دين الله ويبعده عنه فإذا ظفر منه بالكفر والشرك السراه أي الله سبحانه وتعالى adúgbẹ́ fún ọba alikiola atọrọ ìkẹ́ atọrọ ìkẹ́ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam alekun kẹrẹ alekun kẹrẹ kó máa bá wọn sàbí anabi àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn àti gbogbo ẹni tó bá tẹ̀lé lánàá anabi sallallahu alayhi wa sallam tí tí ó fi di ọjọ́ ọgbẹ́dẹ alkiyama ẹ̀yà oríṣi allah subhanahu wa ta'ala à ń fi rinlẹ̀ fúnra wa gẹ́gẹ́ bí a ṣe máa fi rinlẹ̀ ní gbogbo ògbà ike gbogbo ọ̀rọ̀ láyé yìí kò sọ̀rọ̀ tó lóore tó tọ́rọ̀ ọba àlekẹ́ọ́lá òun náà ní alukur'an gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ìlànà tẹ́yàn máa tẹ̀lé bẹ́ẹ̀ yẹn ń wojú rí ayé ni àbí ń wó rí rí alkiyama ni kò sí lànà tó jẹ́ lànà òdodo kò sí lànà tó jẹ́ lànà tó tọ́ tó tó ìlànà nabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la fi ń rinlẹ̀ fúnra wa ipe gbogbo àlámọ̀ yìí láyé nínú ẹ̀sìn kò sí tó burú tó àdádálẹ̀ ẹ̀sìn tá nabi sallallahu alayhi wa sallam ó sìn kò sí ìjọsìn tó burú tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ká lọ lè mà gẹ́gẹ́ gbogbo jọ́sìn táwọn bí o bá ti wá sìn òun náà là ń pè ní bídíà òun náà là ń pè ládàádálẹ̀ gbogbo àdádálẹ̀ tẹ wá rí òun kò sọ́mọ rẹ̀ kánú bídíà àánú ni gbogbo ẹ̀ àánú tẹ sì rí òun a máa gbéyàn wọnú náà ni ẹ̀yà oríṣi Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí àlàyé wa tá a ti ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó kan nípa aburú ṣèitán àtàwọn ọ̀nà tí ṣèitán ni máa gbà tí máa fi ń sọmọ tí ó fi gbé wa bí ó fi fẹ́ gbé wọn kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala láti pé kábàá lé pẹ̀lú rẹ̀ kábàá lé níbinú Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ gbéjà kìyàmá ẹ̀yà oríṣi Allah subhanahu wa ta'ala inú àwọn nǹkan tó ṣe pàtàkì jù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú àwọn nǹkan tó jọ́ra yàn òun náà ni kí ẹrú kó mọ ọ̀tá rẹ̀ kí ọ̀tá mi lélẹ́yìí kó wá mọ ọ̀nà tí ó gbà tí ó fi wá là kó níbi aburú ọ̀tá rẹ̀ àti níbi ète tọ́ta rẹ̀ gbé kalẹ̀ tẹ́lẹ́bẹ̀ẹ́ náà ni ó gbọ́dọ̀ mọ gbogbo ojú ọ̀nà gbogbo àwọn strategy oríṣiríṣi tọ́ta àwọn bá là kalẹ̀ láti lè bá fi sọ́nù ọmọnìyàn tí ò bá mẹ́lẹ̀ yìí tó wá lóun wá ìdáàbòbò kúrò níbi aburú ọ̀tá nǹkan tara rẹ̀ ni àwọn kan sọ pé ó ní wàmán yagiri ó ní ẹni tó bá jájòjì yahsab aduwan sadiqahu yóò mọ rògbọ́ rẹ̀ ń lọ́tà àwọn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ṣètọ́ni rí ẹni tí ò bá ti mọ ṣètọ́ni ọ̀rẹ́ rẹ̀ ni ó máa pé kò sì ní mọ̀ pọ́tà àwọn ni àgbà tó bá sọnù kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala kò wá sí ọ̀tá kan láyé yìí tẹ́ ẹ máa ń wò pé ah, ọ̀tá yìí máa lágbára gan o ọ̀tá yìí máa léwu gan o aburú ọ̀tá yìí máa pọ̀ fún mi nínú gbèsè ayé mi àbí náà kìá mi tó tó ṣètọ́n tó tó aburú ṣètọ́n tí ṣètáni máa kó bá ọmọ ànábì Adam inú ọ̀nà tí ṣètáni wá là kalẹ̀ láti sọ ọmọ ànábì Adam nù kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala òun náà ni asọ́dẹ̀ andínilá òun náà ni kí ṣètáni wá ọ̀nà tí ó fi gún níyàn kó níbi ẹ̀sìn kéèyàn má máa ṣe ẹ̀sìn Allah subhanahu wa ta'ala eléyìí inú ọ̀nà kan ní tí ìta ní gbé kalẹ̀ pé kí n sáà rí pé ọba àlekè ọlá ṣètánì tá à ń wí ó ti wá gbàdé wọn eléyìí pẹ̀lú Allah subhanahu wa ta'ala láti gbà sí ọba àlekè ọlá ti lé kó láàrin àwọn màláìkà nígbà tó ṣe gbẹrù rí lòun náà ti lérí gbogbo àwọn ọmọ Adam òun ó rí i pé kò sí kan tí ó tẹ̀lé ìlànà rẹ̀ ń bẹ̀ so látara bẹ́ẹ̀ ṣètánì ti wá ń gbìyànjú láti gbà náà láti máa sọ àwọn èèyàn nù kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ọba àlekè ọlá náà wá sọ fún gbogbo wa ó kì wá ń lọ ó sọ wá lára ní àwọn ayé eríṣiríṣi nínú alukur'an ó jẹ́ ká mọ̀ pé ṣètánì ọ̀tá ni ọ̀tá ló jẹ́ fún wa kò wá jẹ́ ká mọ̀ pé ọ̀tá lásán ó wá ní fatakiduhu aduwan ẹ̀yin náà wá mú lọ́tà bẹ́ẹ̀ bá lọ́tà tó wá ní ah, ọ̀tá ẹni tí ń bá ń ṣe dáadáa sí bẹ́ẹ̀ ó lè yíwà padà ọ̀tá èèyàn nu téèyàn bá lọ́ta ṣètọ́ọ̀nù tó wá lọ́mọ títà ṣètọ́ọ̀nù bẹ́ẹ̀ yíwà padà yóò bá tiẹ̀ jẹ́ ni o tó bá dijọ́ gbéjà kìí àmọ́ ẹ̀kọ́ bara níbi tí ò dáa ni ṣètọ́ọ̀nù ọ̀tá ni ó sì mú lọ́ta ni ẹjọ́ kojú ara yín ọ̀tá làjọ jẹ́ fúnra wa téèyàn bá ti wá mú lọ́ta báyẹn ìyẹn lè yóò fi bọ́ ẹ má jẹ́ kó gún rí yín kúrò níbi ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ẹ má jẹ́ kó gún rí yín kúrò níbi ìlànà anabi sallallahu alayhi wa sallam innahu lakum aduwwun mubin torí pé ṣètàn tẹ́rí ń ọ̀tá tó clear ni àfẹnitójú rẹ̀ bá fọ́ lókù àfẹnití ò bá nílà ká ìlókù àfẹnití ò bá ronú lókù òun ni ò ní mọ̀ pé ṣètàn ọ̀tá ló jẹ́ fóun ni ò ní mọ̀ pé ṣètàn gbogbo ọ̀nà tó ń fi ṣe rí tó bá fẹ́ sọ yẹn kùnú kúrò lójú ọ̀nà ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ṣètánì mọ àwọn ọ̀nà tí máa ń gbà àwọn ọ̀nà díẹ̀ díẹ̀ ni kò ní gbé fún yàn lódìdí ìfẹ́ kó lérí ẹ̀sìn ṣètánì ó máa gba àwọn ẹ̀tàn àwọn nǹkan eríṣiríṣi ní nǹkan ayé àwọn nǹkan yòròyòrò yóò máa fi tàn yàn bó bá ṣe bí yàn bá ṣe rí ni bí ṣètánì bá ṣe rí yàn sí tó bá di pé wọ́n bá lé dáadáa ọ̀nà bòmí ni ó gbà tó bá di pé wọ́n tún dẹ̀ díẹ̀ ọ̀nà bòmí ni ó gbà kò ní gba ọ̀nà kan ṣoṣo fún gbogbo ọmọ ànábì Adam ọ̀nà eríṣiríṣi ni ó máa gbà irú ọ̀nà yìí wọn là nàbì sallallahu alayhi wa sallam júwe fún wa nínú hadithu tó wà nínú musnad imam ahmad tó wà nínú sunan nasa'i tí sheikh wa al-allamatu albani rahimahullah tí wọ́n sahaha hadith náà anabi sallallahu alayhi wa sallam ó ní inna shaytana qa'ada li ibn adam bi atruqihi ó ní shaytani tẹ̀rí ń gbogbo ojú ọ̀nà ọmọ anabi adam ló lọ lè jòkó sí gbogbo ọ̀nà tó bá gbà kọjá shaytani wà lọ lè sójú ọ̀nà anabi ní faqa'ada lahu bi tariqi islam ó wá jòkó lójú ọ̀nà islam ọmọ anabi adamu kọjá lọ́pẹ́tọ̀ ńlọlẹ́ wọnú islam sitani wá jù kókà lójú ọ̀nà islam wa qala tuslim wa tadharu dina abaika wa abai abik ó fẹ́ gba islam tó o mọ tó o sọ ni o mọ̀ pé tó bá ti gba islam nísìnyí ó mà fi ẹ̀sìn bàbá rẹ̀ kalẹ̀ ni ó fi ẹ̀sìn àwọn bàbá bàbá bàbá rẹ̀ kalẹ̀ ni ní ẹ̀wọ̀n nísìnyí ara bíi àwọn kàmá wàjá ní abá ànábi kan ti wá nù bí ti bá bàbá bá ti bá bàbá wa tán ṣe nù àwọn òsì ní filẹ̀ bí táwọn náà ti wá nù ṣètánì ló dúró lójú ọ̀nà fún wa òun ni ò jẹ́ kí wọ́n rí náà pé káwọn tẹ̀lé súnà nẹ́bí sallallahu alaihi wasallam òun ni ò jẹ́ kí wọ́n lè ronú ipe ah, àbáwọn àbáwa lè rí ẹ̀ lóòótọ́ àmọ́ ń tá a tún rí yìí ó dà kó tún tọ́jú tààrọ̀ àbáwa lọ ẹja padì àbáwa tì tìtá nìyẹn ni ó mọ̀ sọ fún wọn pé ẹ eh, ẹ wà á lẹ́ ṣe súnà ah, tó o bá ti ṣe súnà o mọ̀ ní ṣe fìdáhù mọ́ tó o bá ti ṣe súnà o mọ̀ ní ṣe mòlídì mọ́ gbogbo eríṣiríṣi nǹkan ṣètánì ọmọ wa sọ sí ọmọ ènìyàn lọ́kàn anabi sallallahu alayhi wa sallam ó nígbà tí ṣètánì wa bọ́ ọmọ ènìyàn tí wọ́n sọ fún pé tuslim ó gba islam wàtàdàrú dínà àbá ìka wà àbá ìyàbí ó wàá fẹ̀sìn bàbá rẹ lẹ̀ ó fi ẹ̀sìn àwọn àbábàbàlà bàbá rẹ ó fi ẹ̀sìn wọn lẹ̀ fa asọ́hu fa aslam ẹni tó bá jẹ́ mùmí ní òdodo fa asọ́ ló bá takú mọ́sẹ̀ ìtàn lọ́wọ́ ó ní òun ó filẹ̀ náà fa aslam kó ti gba ìsìlámù náà so eléyìí nísìnyí kí ló ṣe mú ṣètọ́ni ó gbẹnu ṣètánì sọ̀hún pé àwọn ah, ó gba ìsìláàmù lóòótọ́ òun ó tẹ̀lé lára nàbí sallallahu alaihi wasallam wọn àbí ó bá ń ná òun kóun fi ń táwọn bàbá ńlá ṣe é lẹ̀ òun ó fi lẹ̀ náà ni bàtí ṣètánì bá ti wá rí i pé ah eléyìí ṣe eléyìí ah, eléyìí ó má gbà lóòótọ́ ṣètánì wà ní dákẹ́ kò ní wo pé ah ìwọ ti bọ́nu jẹ́ tún lọ lè bẹ́ẹ̀ lómi thumma qa'ada bi tariqil hijrati faqal ṣètánì ó tún wá lọ lè dúró lójú ọ̀nà hijira anabi fi àpèjúwe yìí ó sàpèjúwe àwọn mùsùlùmí àkọ́kọ́ fún wa àwọn tó kọ́ gba islam nígbà tó wá di pé wọ́n múra hijira ṣètánì bá tún lọ lè dúró lójú ọ̀nà hijira ojú ọ̀nà tí ó gbà lọ hijira ó wá ní tuhajir ó fẹ́ ṣe hijira ó fẹ́ kó ní maka ó fẹ́ lọ sílùú madina wàtádàrú ardọ́ka wàsàmà ẹ̀p ó fi gbogbo lẹ̀ gbogbo lẹ̀ yìí adúrò láwọn baba ńlá baba yìí ó fi gbogbo ẹ̀ lẹ̀ wàsàmà àti sánmà àti ilẹ̀ maka gbogbo ẹ̀ ó pa gbogbo ẹ̀ sí i ọ wà kókó ń bẹ́ẹ̀ ọ wà lọ sílùú míì ọ mọ̀ pé ìlú tó ń lọ yìí wà innama masalul muhajiri ka masalil farsi fi tòun ipe ọ mọ̀ pé àpèjúwe ẹni tó bá ṣe jíra tó lóun fẹ́ kú òun bàbá rẹ̀ àpèjúwe dà gẹ́gẹ́ bí ẹṣin ni ẹṣin tó jẹ́ pé kò ní free wọn sọ malẹ ni ẹnu mọbi tí wọn fún ọ nílùú tẹ bá dé ẹnu bẹ náà ni ó jẹ tiẹ wo gbogbo tó fi kalẹ̀ sínú ìlú

e sáyé làwọn wá káàkiri alikiyama ló jọba lọ́kàn àtàwọn anabi sallallahu alayhi wa sallam tó gbé ẹ̀sìn islam wá fáwọn gbogbo òní tó bá rí àwọn òjò rí ni àwọn lọ madina wọn bá takú mọ́ṣẹ́ ìtọ́nù lọ́wọ́ wọn bá madina summa qa'ada bi jihad nígbà tó wá kó tó wá rí kóhùn ráyè yìí ṣètánì ò sọ tún gbọ́nà jihad ó tún wá lọ dúró sọ́nà jihad nígbà tó gun ẹ ṣètánì ogun anyị wa ń fa àwọn ẹlẹ́sìn sẹ́yìn lọ́kọ̀ọ̀kan ọ̀rọ̀ ṣètánì tá à ń sọ yìí a sọ fúnra wa síwájú ipe ọ̀rọ̀ ṣètánì tá à ń sọ yìí yanni alwaswas àwọn ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ́ ẹ máa gbọ́ nínú ẹ̀mí àmẹ́ ní gbóhùn rẹ̀ kò sẹ́ni tí ì sọ fún tí náà bá fẹ́ ṣe dáadáa má ṣe ọ̀nà tó bàbá rẹ̀ lọ léèwé rówó léèwé san ẹ ni wọ́n yín lọ́wọ́ mọ́nà lọ́wọ́ tòtí bá sọ fún ah, ó ṣe tiẹ̀ ni ó ìwọ́n ṣe kíni ìwọ́n náà tẹ̀lé lánàá àwọn sábẹ́ ànábì nù nígbà tí wọ́n ń gbẹnu ṣètọ́ni sọ̀hún nígbà tí ṣètọ́ni ń bẹ sọ ìsọkúsọ sí wọn lọ́kàn. fọkọ́l ṣètọ́ni wa tún wá máa sọ fún wa lójú ọ̀nà jihad àtújáhid ó fẹ́ jagun <laughs> ó mọ tí wọ́n ń pè lógun ni ó fẹ́ jagun sójú ọ̀nà ọlọ́run fàhùwà jahadu nafsi walimal ó mọ pé tí wọ́n ń pè lógun òun náà ni jahadu nafsi ẹ̀mí ara rẹ̀ ló fi wéwu walimal ó sì lo dúkìá rẹ̀ àtòwò àti dúkìá òun lèèyàn máa fi jagun tó bá wá ná wàhálà tó ná ẹ̀mí rẹ̀ tán tó ná dúkìá rẹ̀ tán fọ́tò kìtàlú wọn àtúnwá pa ọ́ lójú ogun sẹ pé àyà yóò kọ́kọ́ sọ kì í pé tó yẹ pé ìbá àkọ́kọ́ tó wáyé pé mi ló bá lọ lè bá ńkọ́ <laughs> àbí ìdá àkọ́kọ́ tó yẹ pé mi bá lọ sọlẹ̀ sí ńkọ́ gbogbo ẹ̀ náà ṣètá ni mọ̀tọ̀ sí wọn lọ́kàn ó lọ lè jagun tọ́ba kọ́kọ́ òtún wá bá ọmọ bẹ́ẹ̀ sẹ́yìn pé ikú yóò dẹ́rù bàyà pé èèyàn fẹ́ gbáyé èèyàn fẹ́ kú láyé lásìkò ìtàní wa tún wá sọ tí ó tún wá dúnyàn tí ó tún wúyàn lérí yóò wá ní fọ tó ń ka hulimari a ìyàwó rẹ tó ń ṣe tó ń pálí gẹ́gẹ́gẹ́ òun tó ń gbé káàkiri òun ẹ̀ first lady tó fẹ́ kẹ́nìkan kan ó rí fọ tó ń ka hulimari a wọ́n bá fẹ́ ìyàwó rẹ lẹ́yìn rẹ dàkúkí wá lè rí rẹ ìtàní ó máa sọ fọ́ọ̀mà nìyàn bẹ́ẹ̀ ó ní wọ́n tó kí sàmùlímàlì gbogbo dúkìá rẹ tó ṣe wàhálà lọ́sàn lóru tó fi kójọ tẹ́nìkan kan ò bó ṣe rí fọ tó wọ́n wàá pín dúkìá yìí lẹ́yìn rẹ̀ ṣètánì wa bẹ́ẹ̀ ṣe léyìí léríṣiríṣi láwọn nǹkan tí ó máa tanya, láwọn nǹkan tí ó máa ṣe yòròyòrò fún ọmọnìyàn anabi sallallahu alayhi wa sallam ó nígbà tí ṣètánì wa sọ báyìí tán fa asahu fajahad ọlọ́mọ anabi adama yàní àwọn sàbí anabi tí wọ́n bẹ lásìkò yẹn wọn ò dá ṣètánì lóhùn wọ́n kọ̀rọ̀ sí ṣètánì lẹ́nu wọn ò gba amánà rẹ̀ wọlé ẹ̀ nàbà ṣe kíni fajahad wọn bá jagun sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala èyí tó kú okun bẹ́ẹ̀ okun nu wa èyí tí sì kú náà tó yẹ pé wọ́n jagun àìmọye àwọn inú àwọn sábẹ́ ànábì tó yẹ pé gbogbo sóògùn tí wọ́n jà wọn ò sì kú sójú ogun wọ́n padà sùn bẹ́yàn ṣe ń kú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní àwọn kú wọn ò kú sójú ogun sòkòtò máa pé ńgbà tó wá jagun òun náà ni ó mọ̀ ọkú ọba àdìsẹ́ alá ní àyìnà máa tẹkúnú yóò dìde kúmùlì maut gbogbo bí tẹ́ bá wà láyé yìí kò sí bí tẹ́ bá dé láyé tí kò ní wá báyìí lásìkò ń wàláwọ́ rọ́ọ̀mà ma sàmá ibi sùlámì ẹni tó bá lóun bẹ̀rù ọ̀nà ibi kan téèyàn ti máa kú ọ̀nà ibi tó yẹ kó rìn tó yẹ kó rìn lójú ọ̀nà tó tọ́ ọ̀wá ń bẹ̀rù kó fẹ́ kú ó rìn kú hẹ́ náà ibi kan náà ni kíní kan náà ni ó pa ọ́ ẹ̀yìn kéèyàn wá gbìyànjú kéèyàn jẹ́ kí nǹkan dáadáa ó pààyàn òun ló péyàn òun náà ni ó jẹ́ kéèyàn ó jẹ́ ọjọ́ wájú ọgbẹ̀dẹ̀ ìdí problem ẹlòmíì nù ẹlòmíì mọ dáadáa tó yẹ kó ṣe àmọ́ nítorí pé ń fáyà àwọn kan àmọ́ nítorí pé ń bẹ̀rù òṣì ṣètánì ó máa fi eríṣiríṣi sí lọ́kàn nítorí kíni nítorí pé kó bá a jìnnà tẹ́sí Allah subhanahu wa ta'ala abi Allah subhanahu wa ta'ala kó má sàṣe àlékún àgbéyẹ̀sìn rẹ̀ fún wa gbogbo alékè aburú ṣètọ́n àti gbogbo àwọn ọ̀nà tí máa ń là kalẹ̀ tí máa fi sọ̀yàn nù innahu waliyyu dhalika wal qadiru alayhi aqulu ma tasma'unahu wa astaghfirullaha li wa lakum wa lisa'il mu'minina min kulli dhanb. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فيا عباد الله اعلموا أن الشيطان يصد ابن آدم أولا عن دين الله ويبعده عنه فإذا ظفر منه بالكفر والشرك استراح أيرسى الله سبحانه وتعالى أدوكم الله سبحانه وتعالى أترك أترك النبي صلى الله عليه وسلم آه، قالوا لما لما داجوا ìpè ìgbìyànjú àkọ́kọ́ tí ṣètánì máa ń ṣe lórí ọmọ ànábì ádámù òun náà ni pé kó gúnrí rẹ̀ kúrò níbi ẹ̀sìn pátápátá kó tiẹ̀ má sìn kankan nínú ẹ̀sìn kó kúrò nínú islam kó má jẹ́ mùsùlùmí má tí ṣètánì bá wá gbìyànjú eléyìí tó bá wá rí i pé òun rí yàn mú bishirik bilkufuri awo bishirik òun wá rí i pé yàn ti já sínú ẹbọ àbó já sínú kúfúrú ó ti kúrò nínú ẹ̀sìn islam ìsàrọ̀ ṣètánì wà lọ lé sinmi yóò wá fi yàn lẹ̀ kò ní dọ́dọ̀ rẹ̀ máa nítorí pé ó ti àṣìwò nítorí fẹ́ ṣe kò sí nǹkan kan míì tó burú ju kúfùrù lọ́mọ ẹ ti bá wọn nísìnyí tẹ́ wá nígbà náà ẹnìkan mutí ẹlẹ́bọ ẹ ni ní mutí ẹlẹ́bọ ẹni ń jalè ẹlẹ́bọ ẹni ń ṣe zìnà ẹlẹ́bọ ẹni ń ṣòfófó ń sọ̀rọ̀ ẹ̀yìn ní ti ń bẹ láàrẹ̀ gan-an ó ju kíni lọ ẹbọ ti ń bẹ láàrẹ̀ ju òfófó lọ ó ju lọ òun náà ní kéèyàn máa lóun ṣe wáàsí fún yàn ẹ ti bá ẹni ti ń ṣẹbọ ẹni tí ṣe pé kúfúrú kìkìdá kúfúrú níbẹ̀ lára rẹ̀ ẹ wá ń ṣe wáàzí mu ẹlẹ́nkọ́ bí ṣe ń kírun ẹlẹ́nkọ́ bí ó ṣe máa gbà wẹ̀ ẹlẹ́nkọ́ bí ó ṣe máa lọ hajj bí ó ṣe máa yọ zàká ẹlẹ́nkọ́ wáàzí mu kó fi rọ́lẹ̀ kó fi kéde ó bá fi gbogbo eléyìí ńlẹ̀ pátápátá ẹ̀ẹ́n tí ò bá ti sí ìsìláàmù lára rẹ̀ kò wúlò fún tó bá di jọ́ gbé dàrí kìyàmà ẹ̀ẹ́n àwọn kèfèrí ń bẹ nísìn àwọn kírísítẹ́nì ń bẹ tó jẹ́ pé tá wọn dáadáa tí ń bẹ lára kírísítẹ́nì míì ó ju tara mùsùlùmí lọ tabanika wọn dáadáa ní dáadáa yé pé ká ṣàánú èèyàn ẹ̀ẹ́n ká fẹ́ni tí ò ní lóúnjẹ ẹni tí yóò lásọ wọ̀ká fún lásọ kò gbọ́ ẹ̀bùn tí yẹn bá nílì láyé yìí kéèyàn máa ṣe fún yẹn tá a bá wu àwọn kèfèrí mi ń bẹ láyé tó ṣe pé wọ́n ń ṣe ju bí mùsùlùmí mi ṣe ń ṣe lọ àmọ́ kí ló kù nígbà tí ò sí nígbà tí ò sí islam lára nígbà tí ò sí islam lára wọn so eléyìí kò ní jẹ́ ó wúlò fún ọ tó bá di jọ́ gbé dàlùkì yá mọ́ gbogbo sẹ́yìn wọ́n kàn ń ṣe kíni wọ́n kàn ń ṣe sínú apẹ̀rẹ̀ ni nígbà tí yẹn bá gbé apẹ̀rẹ̀ kalẹ̀ ni wọ́n á pọnmi illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú àfi kẹ́ jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ bá fi lè kú tí islam bá fi lè yọ kúrò nínú ọ̀rọ̀ yẹn kò sọ́nà àbáyọ mọ́ gbogbo dára téèyàn bá ṣe ó ti bàjẹ́ nù tó bá dijọ́ gbé dalí kìyà mọ́ èyàn kan wá padà wá lọ lè pàdé pẹ̀lú àwọn tí ò tiẹ̀ gbé dáadáa kan sí láyé rí èyàn pàdé pẹ̀lú àwọn abújáàlì pẹ̀lú àwọn abúláàbì pẹ̀lú gbogbo àwọn kèfèrí yòókù ní àwọn àdépàdé nù ná tò látara bẹ́ẹ̀ ló fi fà á tó yẹ pé gbogbo àwa mùsùlùmí a gbọ́dọ̀ sàkólé ẹ̀sìn wa ká mọ tó bẹ̀sìn jẹ́ ká mọ tó tún ẹ̀sìn ṣe ká fi lè sọ́ra wa kó ń bẹ̀ nítorí báyé yìí ò pé méjì èyí lọ kó tún padà wá kó ní lọ tún ṣe kí n wá lọ lè tún ṣe ẹ kí n wá lọ lè ṣe tí mo pati kí èèyàn láti ṣe kí n wá lọ lè ṣe tí n ṣe ńgbà tí mo fi wà lọ́dọ̀ bẹ́ẹ̀ bá ti kú ó ti parí nánu èyí téèyàn bá ṣe òun náà ni yóò gbé lọ ọjọ́ ògbé dàlùkì yá àmà so ọ̀nà àkọ́kọ́ tí ṣètánì máa ń gbà òun náà ni pé kókó rí pé òun sọ yẹnu pẹ̀lú kéèyàn máa ń ṣẹbọ tó bá ti pé yẹn ń ṣẹbọ ṣètánì ó pààyàn tì ó ti àjíwò èmù ẹ̀ tó bá wá rí pé ó lé ó rí pé lè lé gbogbo ẹbọ tí mo ti sí kò gbá wọlé ó ó rí pé kó gbà wọlé ṣètánì hawala ayẹ sódàhù bìlbìdà ṣètánì wàá mú bídíà wọlé fún pé á máa gbọ̀nà bí bídíà wọlé wà á ń yá abudallaha bima lam yasha yóò máa wá jọ́sìn fún Allah subhanahu wa ta'ala pẹ̀lú ntọ́ba àríkẹ́ ọlọ́wọ́ sí lófin fún anú látara bẹ́ẹ̀ fọyẹ̀nsọ́rìfẹ́ àní súnnàtì ilal bìdà yóò wá fa súnnàtì yóò máa ṣe bídíà inú ọ̀nà ó ti ẹ̀ ti dẹ̀sìn máa yẹn lọ́wọ́ ni tẹ́ ẹ bá ń ṣe wáàsí fún yẹn ní ti kókó ní bídíà bí ìgbà tẹ́ ẹ ń ṣe wáàsí fún pé kó má ṣe islam mọ́ ni ẹ́n á ọ̀dájú làwọn ọmọ ẹ̀ wọ́n wá ní a máa sọ̀rọ̀ fún ká má ṣe bìtẹ́ kéèyàn má ṣàdúrà fóbi ẹ̀ ẹ̀wọ̀n kan báwọn ẹwà àwọn ọ̀rọ̀ ṣe sọ àwọn ọ̀rọ̀ yàní àwọn ọ̀rọ̀ tí ń pélé bí Yorùbá ṣe máa ń sọ ìpè wọ́n ní a máa ṣàdúrà fókù wa mọ́ ẹ̀dàkùn alùsùnà wal jamaa àwọn oníbẹ̀ tó ní ká má ṣàdúrà fókù kò sí láyé ẹ̀ torípa ànábì sallallahu alaihi wasallam ẹ̀kọ́ tá ànábì kọ́ wa ìrún tá à ń kí gan sókù kí là ń ṣe sẹ́bàdù àná la ṣe fòkù gbogbo adua àdúrà ti ń bẹ̀ yìí tí Ànábì sallallahu alaihi wasallam kọ́ wa tí Kùránì kọ́ wa ẹ̀ Rabbirhamhuma kama rabbayani saghira ọ̀tàdùn àkọlẹ̀ lẹ́yìn káwa lẹ́nu ìgbà kó ní amọ̀sá àdúrà fòkù àmọ́ wọn ò ní sọ ntánì káwọn máa ṣe pé ah wọ́n ní a máa ṣe fìdáwò wọn ò ní sọ pé fìdáwò wọ́n ní a máa ṣe jọ́kẹ̀ ẹjọ́ wọ́n ní a máa ṣe jọ́kẹ̀ ẹ̀ta wọn ò ní sọ eléyìí ní tí wọ́n kàn wí tí gbogbo èèyàn tẹ́tí wọ́n fi nà òun náà ni pé wọ́n ní ká máa ṣe kíni wọ́n ní a máa ṣe wọ́n ní a máa ṣàdúrà fóbi wa àwọn ọmọdé wọ́n ní a máa máa kóbi wa lé wọ́n ní a máa respect òbí wa ṣùgbọ́n àwọn eléyìí àwọn ọ̀nà tíjì sáà ni máa ń gbà wọlé síyànlá ẹ wọ́n ti gbà wọlé sáwọn súfìlà tó yẹ pé wọ́n wá rí zikiri tá máa ń ṣe lápapọ̀ tó jẹ́ pé àdádálẹ̀ ni wọ́n wá rí gẹ́gẹ́ bí ìbádà tó jẹ́ pé kò sẹ́ni tó tẹ́ bá fẹ́ sin wọn lọ́wọ́ rẹ̀ bí ìgbà tẹ́ fẹ́ sin wọn lọ́wọ́ ẹ̀sìn ni kẹ́ ẹ sọ fún wa ní pé ẹ má ti aṣọ mọ́ níjọ́ jimá ẹ sọ fún wa ní ti pé òtẹ̀síwá tẹ́ ẹ máa ń kó lọ́wọ́ tẹ́ ẹ máa ń pariwo tẹ́ ẹ máa ń lu bàndírì tẹ́ ẹ máa ń lu ti ẹ má ṣe bẹ́ẹ̀ má kẹsàn mọ pé ẹ má máa fọwọ́ gbáyà bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí má gbogbo àwọn tí wọ́n ń ṣe yìí kẹ ẹ má ṣe wá àṣírí fún wa àwọn ò máa rí yín nídìí aláburú ni ìpè ẹ fẹ́ síwọ́ àwọn kúrò níbi dáadáa ẹ fẹ́ síwọ́ àwọn kúrò níbi táwọn ti ń rojú rí Allah subhanahu wa ta'ala inú ọ̀nà tí ìtaní máa ń gbà nù ó náà ló fà á tó pé àwọn àfa sálàf wọ́n ní ṣètọ́ni wọ́n ní tí máa ń dùnmọ́ ṣètọ́ni jù kéèyàn fi ṣe Allah subhanahu wa ta'ala òun náà ní bídíà nítorí pé bídíà tẹ rí òun yóò ju ẹ̀sìn lójú àwọn èèyàn wọ́n sì máa rí nídìí ẹ̀sìn tí ṣètọ́ni bá wá gbìyànjú eléyìí tí ò bá wá lágbára fàyín lámúyẹ sẹ́tìn sọ́dáhu anilwajibat tí ìtànù bá wá ráyè ṣe léyìí pé kí ẹ máa ṣe bídíà sọ́dáhu anilwajibat yóò wá máa gún ilẹ̀ kúrò níbi àwọn nǹkan tó sọ̀rọ̀ àyàn níbi ẹ̀sìn àwọn tó yẹ kéèyàn máa ṣe tó sọ̀rọ̀ àyàn kò sọ̀rọ̀ àyàn kẹfẹ́ lílọ́tọ́ o kìí ti ṣe bídíà tìtánì ó máa wá gún ilẹ̀ kúrò ńbẹ́ pé kò má ṣe àwọn nǹkan tó jọ́nà ọ̀nà àyàn fún yàn so gbogbo àwọn nǹkan tó jọ́nà yẹn ní ẹ̀sìn ṣètánì ma wá gúrí yàn kó bẹ́ẹ̀ wàjà aláhu yartakibul muharramat yóò wá jẹ́ kó máa ṣe àwọn nǹkan haram kí ẹ má ṣe dáadáa sóbì yóò jẹ́ kó máa já okùn ẹbí yóò jẹ́ kó máa parọ́ yóò jẹ́ kó máa jalè tí o bá tiẹ̀ yóò máa wò pé tó o bá tiẹ̀ rí ọmú yẹn yẹn òun ṣe kíni òun sáré ọmú díẹ̀ díẹ̀ tó sì mú ọ tó mú yẹn náà kì í ṣe kó fẹ́ bá a máa ń bẹ́ẹ̀ ó fẹ́ kí díẹ̀ ń wo jí ọ̀la kó sì tún wá gbé nǹkan mìíràn ni tó bá ti di pé ẹ̀ṣẹ̀ náà tún jìn la nísìnyí yóò ṣe àtún mú bíjà wáyé gẹ́n yóò tún wá wo bíjà ìwò tẹ́ṣẹ̀ bá ti jìn la yóò rọrùn fún yàn láti ṣe kíni láti kó sínú bíjà alakilafi asunafi ha wàlá yatawarra yóò wá báyàn débi pé èèyàn tiẹ̀ wá ní ṣe kíni kò ní mọ ẹ̀ṣẹ̀ kan láì níṣẹ́ láwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá ṣìtánì àmọ́gbàbẹ̀ wọlé wàyí lámì ẹ̀sẹ̀tì sọ́dáhu anil fadail wàjà aláwo yẹn yóò wá gúrí yẹn kúrò níbi àwọn nǹkan tí èèyàn tún máa rà lékun ládá mbẹ kìí sọ̀rọ̀ yẹn o àmọ́ èèyàn ó máa rí àlékun ládá mbẹ wọ̀yẹ̀ tẹ́kì bu àsọ̀gá irú yóò máa wá mú yẹn kéèyàn máa ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ́pẹ́ ó máa wá fojú kéèyàn pé ẹ̀ṣẹ̀ kéèké ni èyí ẹ̀ṣẹ̀ ńláńlá yóò máa se àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ́pẹ́ àwọn alifadọ́ yìí káyọ̀ náà fi làǹgbà tá a bá kírun tán yóò fojú kéèyàn pé ẹlòmíì gan ṣètánì bá débi pé yóò máa ṣe tí ó challenge òun pé à bó bá máa kéwù jù wá lọ ni sọ́nà yẹn kéèyàn náà fi àlẹ́ ni mẹ́rì rẹ wá ètò bá ti jọ́ náà yàn ìsìn ẹ̀rọ fílà tán yóò dìde yóò máa lọ gbogbo àwọn nǹkan tó jẹ́ fàbọ̀ yìí kéèyàn máa gbàwẹ̀ ńjọ́ mọ́ndé kó máa gbàwẹ̀ yọ́mùl khamis kó máa gbàwẹ̀ ní àyè amúlẹ̀bí gbogbo àwọn eléyìí ṣètánì ó máa gún ríyàn fún bẹ́ẹ̀ lábẹ́ pé kí ni kéékù sọ̀nà yàn òkú ni wọná tó bá ṣe ẹ ṣètánì máa fihàn lọ́kàn balẹ̀ tó o bá ní wọná tó o bá ṣe ṣe bó rà lẹ́kùn dáadáa nítorí pé wọ́n sọ fún ṣètánì nù ìpè dáadáa ikọ́ jù mo fẹ́ rí àlékún ládàá mo fẹ́ rà lẹ́kùn orí gbàlódà Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ gbé dàlùkìyàmá ṣíṣe ìtàní bá wá tún gbàbẹ̀ yẹn wọlé tó bá di pé yẹn ò gbọ́ ó sálámà tán lérí ẹ̀hún ṣètá ní ìdíde títí máa lọ́bí tó ń lọ ọ̀hún ìdíde ìyẹn náà fìlà náà ó wá ìyẹn náà fìlà tó o bá tún bọ́ kúrò níbi eléyìí àbò bọ́ kúrò níbi pé ń tàn ọ́ pé kó má gbààwẹ̀ Monday àbáwọn súnà nàbí sallallahu alaihi wasallam míì tí èsì ẹ̀tún sọ̀rọ̀ yẹn tí ṣètá ní ń tàn ọ́ ìpè kó o má tó bá bọ́ kúrò níbi eléyìí ọ̀nà wo ni ṣètá ní o gbà fa in lam yastati ashgalahu bil mubahat hatta yasuddahu anil shigali bit ta'at àwọn nǹkan tó jẹ́ mubah tí ò ní ládá tí ò lẹ́sẹ̀ òun ni ṣètánì wà fi jọ lọ́kàn wọn ló wà múra sí kankan ẹ̀ bí kò bí oúnjẹ jíjẹ kásá jẹun aṣọ wíwọ̀ ẹ̀ bí tọ́kàn rẹ̀ wá wà nù pé ah, aṣọ olótútù ẹ̀ jáde nísìn ẹ̀ sọ pé kìí ṣe haram owó rẹ̀ náà ló sàfihàn mọ́tò olótútù ẹ̀ jáde nísìn ní tí wọ́n wà lọ́kàn rẹ̀ ni pé tẹ́ ẹ bá rí tí ń ṣèwádìí kìíní kan àwọn ìwádìí àwọn kan mubahad òun náà ni ó máa ṣèwádìí kí ló fà á nítorí pé ṣètánì fẹ́ kí ó máa ṣe àwọn eléyìí tòun tí bá ń ṣe yóò fi lè gbé ọkàn rẹ̀ kúrò níbi àwọn nǹkan tó jọ́ràn yẹn fún un nínú ẹ̀sìn yóò fi gbé ọkàn rẹ̀ kúrò níbi àwọn nǹkan tí yóò fi máa tẹ̀lé ti Allah subhanahu wa ta'ala wa in lam yastati tí o bá wá lágbára lérí eléyìí ashghalahu bil amali al mafdul ṣètánì yóò wá ṣe kí ni yóò wá jẹ́ kí yóò sa ìrojú pẹ̀lú al amali al mafdul àwọn iṣẹ́ tó jẹ́ pé àwọn èyí tó lọ́lá jù lọ ń bẹ o ẹ̀ ó wá gbé àwọn iṣẹ́ tó jẹ́ pé kí tó wà afdol àwọn tó lọ́lá jù ṣètánì wá gbé yẹn yóò wá gbé yẹn jìnnà sí ẹ̀ẹ́n tó bá fẹ́ kí wọn ìwọ̀n àyílà ẹ̀ẹ́n tó bá fẹ́ kí wọn zuhur yóò kí ládàáda ni kọ́lá ó lè má kí gan wọ́n wá lè yàn náfìlà nísìn pé yóò kà á sẹ̀kàn sókè nígbà tí ó bá yẹ náfìlà wọ́n lè yàn náfìlà kan nísìn ìpè yóò kúránì lérí ni nígbà tí ó bá rẹ̀ ẹ̀sìn bá onísìn ẹ̀sìn gbogbo àwọn nǹkan tí ò bá wá sínú ẹ̀sìn òun náà ni ṣètánì wàá fi rọ́pò fún òun ni wàá múra sí yóò pàrọ̀ tì ẹlòmíì àwẹ̀ monday kò ní gbà àwẹ̀ yọmul khamis kò ní gbà àmọ́ tó bá da aláwẹ̀ ọjọ́ méje kó má jẹ nǹkan ẹlẹ́mìí kó má jẹ nǹkan funfun kó má jẹ nǹkan dúdú kó má jẹ nǹkan pupa eléyìí yóò múra kankan sí i so wóró eléyìí òun náà ni ọ̀nà tí Ṣaitan ti máa gbà láti fi máa múyàn díẹ̀ díẹ̀ bó bá ti di pé yàn lágbára sí àbí kí mùsùlùmí wá dúró digbí kó lágbára ní gbogbo ọ̀nà kọ́dà àwọn nǹkan méjì ò ní sẹ́sẹ̀ ń bẹ̀ ẹ wà àwọn ìjọ jabatíyà nìsín ẹ wò ó ṣe láyà síbi ẹsẹ̀ ẹ wò ó ṣe látara pé kì í sáà ṣe bídíà èyí tá a tá àmọ̀ síyà musa wà ẹ ṣẹ́ báyìí mọ kéwú náà ni téèyàn bá ma kéwú ni wọ́n sọ pé wà á táàtà màsíyà ó tún wà á máa yọ ó mọ̀ tún ma táàtà màsíyà ni ó mọ̀ léré sínú náà ìtumọ̀ rẹ̀ nù ìtumọ̀ táàtà màsíyà ni pé tó bá wọ ọba àlekèọlá yóò fi ya tó ṣe bá sì wù yóò fi bá tó ṣe so ìwòrú eléyìí inú ọ̀nà tí ètà ni máa gbà wọlé sí wọn lánàá nù ní tí wọ́n múra sí ni pé ṣe bá àwọn sàbí ànábì àwọn sànábì bá ló gbà ayé alukur'an àwọn àdìsí ànábì sallallahu alaihi wasallam tó sọ kalẹ̀ ṣe bó sọ kalẹ̀ kí gbogbo àwa mùsùlùmí káfíńtà jìnnà sáwọn nǹkan tó jẹ́ haram ni káàsì má fojú kéré rẹ̀ a gbọ́dọ̀ má fojú kéré haram a gbọ́dọ̀ má fojú kéré kọ́lá àwọn nǹkan kéékèèké báyìí ká má fojú kéré rẹ̀ ẹnu ẹ̀sìn nítorí pé ṣe ìsáàní ń dẹwà ni yóò máa dẹwà díẹ̀ díẹ̀ kó gún nìyẹn kúrò níbi kí ẹ máa lo ṣẹ̀ríà islam láti fi ṣèdájọ́ irú ọ̀nà yìí ṣètánì gbà wọlé fún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó jẹ́ pé tán bá ń sọ̀rọ̀ nípa ìdájọ́ ṣẹ̀ríà nísìn mùsùlùmí gẹ́gẹ́ fún ẹ̀ tó gba ẹ̀ ní mùsùlùmí yóò sì máa rí pé ìdájọ́ òun ti le jù ìdánilóyún yìí náà ló dáa tán bá sọ fún mùsùlùmí nísìn pé bẹ́yẹn bá báyàwó oníyàwó lájọṣepọ̀ tó ti ti ṣe tí wọ́n náà ti níyàwó tiẹ̀ lé wọ́n ní kán ó mú ọkàn ju ọlọ́kọ̀ pa ni mùsùlùmí náà á ah, kí wàá ló le tó bá wọn kí wá ló lágbára tó bá wọn ẹni tí wọ́n sọ pé kí wá ló le tó bá wọn tábà wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ó bá kẹ́nìkan mérí ìyàwó rẹ̀ inú ilé kí ló ṣe yóò lòun ó bẹ̀ẹ́ lérí pa ní bẹ̀ẹ́ lérí síbẹ̀ ni ẹ̀sìn bá ṣé kó bẹ̀ẹ́ lérí síbẹ̀ fúnra rẹ̀ àti òfin Allah subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ tó yẹ kó tẹ̀lé èwo ló yẹ kó múnú méjèèjì àwọn Yorùbá tí wọ́n fẹ́ ṣe sẹ̀ríà Islam ẹ wọ̀ ọ̀nà kúkúrú tí wọ́n lọ lè gbà tó bá ti mọ̀ pé ìyàwó òun ṣe ìranù àwa lé mọ́gbọ̀n kalẹ̀ fún tó bá lé kalẹ̀ fún èèyàn kí ni ó ṣẹlẹ̀ sẹ́ni o ṣé bí yóò kú náà ni òfin àtọwọ́dá tí ẹ fẹ́ lò ẹrù fóun ló dáa òun náà ni ó bá mùsùlùmí débi pé àwọn ọlẹ́jọ́ àwọn ọlẹ́rí wa ẹ má jẹun fi kùránì búra mọ́ ẹ má jẹun lo báìbù mọ́ eléyìí máa pẹ́ ògùn ni ẹjẹ ẹ máa gbé àbọ̀sẹ̀ wá ni tẹ́wá ti gbé àbọ̀sẹ̀ wá fún wa kán wá díbi sépè èpè ó máa jà lẹ́sẹ̀kẹsẹ̀ ni ṣètàwọn náà ló bá wọn débẹ̀ pé ká máa pa òfin ọlọ́run ọba àlekè ọlá tì ká máa lò ká máa wá lo òfin tiwọn tó jẹ́ pé tá a bá wo òfin ẹ̀sìn tí Allah subhanahu wa ta'ala fún wa yìí òun ló ṣe déédéé wájú òun ló bá wa mú jù látara bẹ́ẹ̀ ṣètánì wá pààrọ̀ ṣẹ̀ríà ìsìláàmù lódìdí fáwọn èèyàn ó sì gbé democracy lé wọn lọ́wọ́ ó pààrọ̀ ṣẹ̀ríà lódìdí pé ẹ gbé ṣẹ̀ríà sẹ́gbẹ́ kan ẹ wá mú democracy kí wá ní democracy government of the people by the people for the people ẹ dákun ìjọba wọn wá ní láti gba látàrí dáyé tán tí wọn ń lò ẹ dákun oore wo ló wà wà mẹ fún mùsùlùmí oore wo ló wà mẹ kò lè sóore fún wa nítorí tá a bá ti pa òfin ọba àlékè ọlá tì káà ló tọba tó dá wa nítorí nínú àdámẹ́ òun náà ni pé ogun ẹni tí ó bá ṣòfin kò gbọ́dọ̀ wà lábẹ́ òfin nínú nature tọ́ba àlekẹ́ ọlá dámọ́ wa téèyàn ó bá ṣòfin kò gbọ́dọ̀ sí lábẹ́ òfin ọba àlekẹ́ tó ṣòfin fún wa kò sí lábẹ́ òfin iná lòfin yẹn fi ṣe déédéé wa àmọ́ àwọn tí wọ́n gbófin government of the people kalẹ̀ ẹ wò fi tí wọ́n ṣe kalẹ̀ fún wa sáwọn wá wà lábẹ́ òfin wọn nísìn ṣebí tó bá ti di pé nǹkan tí ó mú àwọn wà lábẹ́ òfin wà wọ́n làwọn fẹ́ láti jọ tí kùránì ti ń bẹ níjọ́ ni wọ́n àmẹ́dì kùránì rí níjọ́ ni wọ́n àmẹ́dì súnà anábì sallallahu alaihi wasallam rí bí ó ṣe máa lọ́nu tí ó fi dijọ́ gbéde alkiyama nínú aburú tán gbé kalẹ̀ tán tún gbé kalẹ̀ òun náà ni ọ̀nà tí sẹ̀ríà gbé kalẹ̀ fún wa tá à ń olórí ọ̀nà wo là ń olórí ní sẹ̀ríà Islam ọ̀nà méjèèjì tó clear láti inú lànà anábì sallallahu alaihi wasallam àti inú lànà àwọn sàábé tí ò sí yapa ẹnu bẹ́ẹ̀ òun náà ni wípé eléri tó wà ń bẹ́ẹ̀ nígbà tó bá ti di pé palẹ̀ mọ́ díẹ̀díẹ̀ kó yin ẹnìkan pé tó ẹnì yìí o òun ni mo rí pé ó lè ṣe lẹ́yìn mi kí ọ̀yá ẹni yìí ẹjẹ́ kó lọ lè ṣe tí n bá ti kú tán òun ni kó kàn inú lànà òun ni inú lànà yẹn òun náà lànà bí sallallahu alaihi wasallam lànà bí fi ọ̀rọ̀ àti ìṣe rẹ̀ ló fi yan Abubakar kalẹ̀ tó fi kí Abubakar fi di khalifa so inú lànà yẹn òun náà ni Abubakar radiyallahu anhu òun náà ló lò tó fi yan Umar ibn al-Khattab gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni inú ìlànà míì táyé àtún máa ń lò òun náà ni kí yóò yan àwọn kan ìpè à ẹ̀yin yóò ẹ̀yin tí mo rí pé ẹ̀yin tẹ̀ ẹ̀yin tí dáadáa tẹ̀ dáadáa ní ẹ wá mú ẹnìkan láàrin yín òun ni kẹyìn kẹjú kó máa sọ lórí gbogbo orú àwọn ọ̀nà méjèèjì yìí kò sọ́nà tí ó gbà dá wàhálà lẹ̀ kò ní dá wàhálà lẹ̀ láwùjọ òun náà lọ́nà tí wọ́n gbà yín lérí nítorí pé àdámọ́tọ́ bá àlékè ọlá dámọ́ wa òun náà ni pé èèyàn kì í jẹ́ lérí kó tó fẹ́ jẹ́ èèyàn lẹ́lẹ̀ má ò ní jẹ́ lérí kó wá fẹ́ sọ̀kalẹ̀ kó ní bí lérí wọn láíláí kò ní kò sí ọkàn tí ó wù pé ìwọ ni ọba nísìn iná ló fà ẹ́rì pé àwọn Yorùbá nísìn ọba yìí ṣe kí ni tán bá ọba kan nísìn kí ni ó ṣe tábàyọ ìyí tí ò bá bínú para rẹ̀ yóò sì kókó lù nítorí wà lábẹ́ òfin ibi tẹ́mi ti ń pàṣẹ so òun náà ni wọ́n wá lọ lè gbé fún wa gẹ́gẹ́ bí democracy ipe ẹnìkan ọdún mẹ́rin yóò kú bẹ́ẹ̀ tó bá lọ́dún mẹ́rin òun ṣé yóò fẹ́ kú bẹ́ẹ̀ má ẹ́n tó bá lọ́dún mẹ́rin òun ṣé yóò tún fẹ́ lọ ọdún mi bẹ́ẹ̀ ipe kóun ó sá kú síbẹ̀ ni òun náà ni gbogbo wàhálà òun náà ni gbogbo fìtínà ti ń ṣẹlẹ̀ sí wa láwùjọ wa wọ́n wá gbé ọ̀nà míì kalẹ̀ wọ́n wá gbé àlejò kabat ibi ẹ máa dìgbò ni lẹ́ẹ̀fì máa yan ilé rí kò nídìí kẹ́ ẹ pé sẹ́ni yéèyàn rẹ ni kò ní ìdíkẹ́ ìwọ sẹ́ni yẹn dáadáa ni tó bá ti jẹ́ fóun ló bá ti rérò tó pọ̀ ẹ́n kò bá jẹ́ fóun lálábùrú jù ní tó bá ti rérò tó pọ̀ ó bá ó lọ̀nù ó délé yín nù ó náà yóò máa darí yín kò bá ti jẹ́ pé ní tó dáa jù nù yín táwọn èèyàn bá ti fẹ́ irú ẹni báwọn ó ti kọ́ ẹ̀ ní ti délé rí inú òfin burúkú yìí òun náà ló fà á tó jẹ́ pé gbogbo téèyàn bá ń fẹ́ láyé yìí tẹ́ ẹ bá ti lérò tó pọ̀ nínú òfin tí wọ́n gbé kalẹ̀ tó tako òfin Ọlọ́run gbogbo ẹ̀ náà ni ó máa ṣẹlẹ̀ tẹ́ bá lọ fẹ́ kọkùnrin ó máa fọkùnrin nísìnyí tẹ́ bá ti gbé sí áùsì àbí tí gbogbo wọn bá ti majority bá ti ní bá a ti fẹ́ nu ẹ kàn ní gbogbo àwọn ti wẹ́ẹ́dì ọkùnrin àtọkùnrin ni wọ́n máa bá a lọ ni gbogbo téèyàn bá fẹ́ ṣe láburú tí ò dáa nínú òfin yìí tẹ́ ẹ bá ti sọ pé níta ń ni téèyàn bá ti pọ̀ ń bẹ́ẹ̀ ní tí wọ́n máa ṣe lọ nánu so eléyìí nínú àwọn aburú ńláńlá ń gbé kalẹ̀ fún wa òun náà lélẹ́yìn tó jẹ́ pé àwa mùsùlùmí yẹ ronú wa ẹ̀sìn wa lófin tó dẹ̀ jẹ́ pé òfin tí wọ́n gbé kalẹ̀ òun náà ó ní kó ní kálukú ó ṣẹ̀sìn rẹ̀ kò sí ní tó kọ́ bí kó ní ẹ̀sìn wa lófin ó yẹ ká kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa kí ni ṣẹ̀dá ìsìlámù sọ fún wa ṣẹ̀dá ìsìlámù kọjá eléré nìkan ká máa darí ìlú ṣẹ̀dá ìsìlámù bẹ́ẹ̀ láti inú yàrá rẹ gangan fúnra rẹ ó bẹ̀rẹ̀ láti rí ara rẹ gan ìgbà mélòó bóòlù wọn náà ṣe ń lo ṣẹ̀ríà ọmọ ńlá yà fún bímọ azọlá fọwọlá ika humul fasikun ẹni tí ó bá fi tọ́lọ̀ ọba gbé kalẹ̀ lófin ṣèdájọ́ kò kí ni ibòmí ó ní fọwọlá ika humul kafirun ó ní kèfèrí ni ibòmí ó ní alábòsí ni wá ẹ wá wòfin ọlọ́run tí ń lára wọ́n gán fúnra ẹ kọ́kọ́ gbéra rẹ kalẹ̀ ná pé sófin ọlọ́run pé lára rẹ ẹ wo orun gbà rẹ náà bó o orun gbà rẹ sójọ tànẹ́bì so fóun fa gbogbo ìgbà ni àbò filẹ̀ wo ṣòkòtò rẹ ìgbà tó bá wọ̀ sóun fi sábẹ́ kókósẹ̀ ni bó ló ṣe ń darí ìyàwó rẹ nulẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ tìwọ́ tó níyàwó méjì bó ló ṣe ń darí wọn ìwọ táwọn kan bẹ lábẹ́rẹ́ bó ló ṣe ń darí wọn ibi tó fi ọlọ́run ti bẹ̀rẹ̀ náà nù kì í ṣe pé wàá fi lélẹ̀ ó wàá bẹ̀rẹ̀ pé ah, ibi tó ń lọ náà ni pé òun lókè ó lọ lè máa darí gbogbo òlu ìwọ tó rí nulẹ̀ darí tí ilé ò da bó lẹ́sìn fẹ́ darí gbogbo òlu ṣebí ilé kọ̀ọ̀kan náà ládàra wa jọ táà padà di community táwa dorí léde so ajẹ́ pé àwa mùsùlùmí ní tá a ní bùkátà sí lásìkò tá a wà yìí òun náà ní ká wádìí nípa ìsìn wa ká ní ẹ̀kọ́ nípa ẹ̀sìn wa tí kí mùsùlùmí bá mọ ẹ̀sìn rẹ̀ tá a bá mọ òfin tó yẹ ká máa lò nínú ẹ̀sìn yóò padà easy fún wa láti pé kí ni láti pé kí mùsùlùmí ó padà délé rí nígbà tí gbogbo abálágbọ̀ yìí rẹ̀ bẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ ṣẹ̀ríà nísìn àwọn nǹkan tí wọ́n dìde lé wa lé nísìn náà mùsùlùmí náà ni wọ́n pera wọn mùsùlùmí ni wá ẹlẹ́kùnrin pàṣẹ láti ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lá ń sọ yìí mùsùlùmí làwa náà kọ́lá wọn bí wa sínú kínní ni èdè ìgbà wọn àmọ́ gbà tó kálukú bá ti lágbọ̀ yìí ẹ̀sìn àtẹ́sùfìyà wọ tẹ́sùkìyà tó bá ti di pé òǹkálukú bá ti ọkàn òǹkálukú mọ́ òǹkálukú mọ́ ẹ̀sìn òǹkálukú sírọ̀sì bí ẹ̀sìn so yóò rọrùn fún wa láti padà síbi òfin Allah subhanahu wa ta'ala yóò sì sọ wa kó níbi aburú tí ń bẹ níbi òfin àwọn kèfèrí tí wọ́n gbélé wa lérí wa náà máa burú rẹ̀ ẹ̀ kò ní ìdíkásẹ̀ ẹ̀ máa ká fún wa nínú àwọn aburú tó wà ń bẹ ẹ wo àìmọye ẹ̀mí ló kú látara kínni látara pé a fẹ́ fi òfin tí èso òfin Ọlọ́run bá nílẹ̀ àìmọye àwọn èèyàn ni wọ́n dọ̀ta ara wọn ọmọ ìyá àtọmọ ìyá wọ́n dọ̀ta ẹ̀ kọ̀tí àtòrọ́hìm tó jẹ́ pé èèwọ̀ ni kájá okùn ẹbí ẹlòmíì já okùn ẹbí nítorí pé kíni àwọn eléyìí lèmi ń bá lọ àwọn eléyìí ní bá kó lọ́bí tèmi ń lọ wọ́n ti dọ̀tá láàrin ara wọn so àtàwọn nǹkan míì ká máa wéṣì dúkìá ẹ̀yìn ká máa sọ̀rọ̀ tí ò dá síra wa tá a síra wa ní mùsùlùmí ká máa bára wa jẹ́ ká máa parọ́ mọ́ra wa so gbogbo orú eléyìí nǹkan tó burú ni ló fi yẹ kí mùsùlùmí kí mùsùlùmí ó gbìyànjú kó jìnnà sí gbogbo tí ẹ bá ti sòfin ọba àlekè ọlá ẹ̀ẹ́n gbogbo tó bá ti jẹ́ pé òfin míì ló gbé wá gbogbo ẹ̀ pátápátá mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí ni mùsùlùmí tó bá sírìọ̀sì tó bá mẹ́sìn rẹ̀ àtàwọn mùsùlùmí tí ó mọ̀ wípé ẹwà bá filẹ̀ tání wàá ṣe ẹ̀sìn bá rìn bàbá filẹ̀ tání wàá wà ń bẹ́ẹ̀ tó rárá téèyàn bá lágbóyè ẹ̀sìn tó mẹ́sìn rẹ̀ tó mọ tó dé ó yẹ kí ni wàá mọ̀ bàjẹ́ gbogbo gbà ni ìgbà tí báwọn ṣe fẹ̀sìn lẹ́rìí tí báwọn ṣe fi ìsìláàmù lẹ́rìí tí báwọn tàbí ànábì ṣe sẹ́ẹ̀nì ṣé bẹ́sẹ̀ ń lò fìní kó máa jẹ́ pé inú owó tún wàá máa dùn lórí àwọn òfin burúkú tán gbélé wa lérí àmọ́ wá jó àmọ́ wa yọ àmọ́ ṣe ní ìṣepò tẹ́wa lọ́rùn tó gbogbo eléyìí nǹkan tó burú jáì ni ẹ káwa mùsùlùmí ká ronú ká pè wàdà ká mọ ẹ̀sìn wa lẹ́sìn ká practice ẹ̀sìn wa nínú ilé ká practice ẹ̀ níta ká practice ẹ̀ ní gbogbo ààyè so eléyìí á padà lè achieve ń tà ń wá tó bá padà yá lọ́jọ́ iwájú bí ò yá nìkín yóò padà yá apada mọ́ wá lòfin Allah subhanahu wa ta'ala je bí ọba àlekí ọlá ṣe fẹ́ gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ṣe fẹ́ abi Allah subhanahu wa ta'ala kó mọ́tà sí àlékún agbóyèsí rẹ̀ fún wa Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum majid wa barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum majid Allahumma ansur al-islam wal muslimin وعزل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم